الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله يقول الحق سبحانه وتعالى في محكم تنزيله وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله سبحانه وتعالى أعلنه بكل صراحة أن الهدف من خلق الخلق من خلق بني آدم عبادة الله عز وجل وشرع لنا عز وجل أنواعا من هذه العبادات منها عبادات قلبية وعبادات بدنية وعبادات مالية الناس لا يتغفلون في كثير من الأحيان عن العبادات القلبية والعبادات البدنية ولكنهم يتغافلون كثيرا ويتجاهلون هذا النوع المهم من أنواع العبادات ألا وهو العبادات المالية ويذكر الله عز وجل لنا في آيات كثيرة من كتابه الكريم فضل هذه العبادة وعظم أجر من يقوم بها ومن ذلك قوله سبحانه وتعالى إن ذكر صفات المؤمنين في بداية سورة البقرة قال الله عز وجل الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الإيمان بالغيب إقامة الصلاة والإنفاق مما رزق ومن فضله سبحانه وتعالى علينا أن الإنفاق في سبيله عز وجل مع عظم أجره فإنه دائما ضئيل النسبة قليل العدد استمعوا إلى قوله سبحانه وتعالى فيما تلوته عليكم ومما رزقناهم ينفقون أي لا تنفق جميع ما رزقك الله به أبدا بل لا تنفق نصفه لا تنفق ثلثين بل مما رزقك الله عز وجل أنفق جزءا يسيرا منه وفي ذلك أجر وثواب عظيم نسأل الله عز وجل أن ييسر لنا هذه العبادة الجليلة وأن يجعلنا من أهل العبادات كلها بأنواعها وأن يتقبل منا بفضله ورحمته أدوك فلو وباوه atọrọ àlékún kí Ọlọ́run àtàánú rẹ̀ kó bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lànà anabi náà tí ó fi dijọ́ alikiyama olùwàmẹ́sà kàwá náà kúnnú wa. inú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá a máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ táwọn àlùfáà máa fi rán wa létí pé kí ló dé tèmi àtẹ̀yìn tá a bára wa lórí ilẹ̀ ayé yìí kí nìdí rẹ̀ òun lọ̀rọ̀ ọlọ́run tó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budu ọlọ́run lémi ọ̀dá ọmọ ànábì ádámà wá ṣe nǹkan kan lórí ilẹ̀ ayé yìí àyàfi kọ́ wá sin èmi ọlọ́run o ibadatullahi azza wa ọlọ́run dá mi ọ́ dá ọ ní tìtorí ká lè bá a sìn lórí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń gbọ́rọ̀ àyà yìí àtẹ́lẹ̀ yàtọ̀ míì náà àmọ́ tí ẹ̀mí wa máa ń lọ lọ́pọ̀lọpọ̀ illa liyabudun ọlọ́run ní àsìn mo ti kírun fún bí rọmọdánà bá sì dé ń gbáwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ̀ gbàgbọ́yẹ̀ ìbáàdà kọjá bẹ̀rùn èyí ńlá fífẹ́ wá pe àkíyèsí wa ní jimá tòní pé ńtọ́lọ́ ń pè ní ìbáàdà ká torí ẹ̀ tó torí ẹ̀ dá wa wáyé oríṣiríṣi ni o àwọn ẹ̀sìn kan bẹ ibadatun qalbiyya ọkàn lèyàn fi sin lọ́hùn kọ́dà nǹkan kan ò ní jáde lórí ahọ́n rẹ̀ gbẹ̀ńlẹ̀ pọ́ fara ṣe nǹkan kan ń bẹ kánrin bẹ́ẹ̀ min al-ibadatil qalbiyya ọ máa sin ọlọ́run ọba pẹ̀lú ọkàn rẹ nínú àwọn ọ̀nà ìbáàdà tọ́lọ̀ nítorí ẹ̀dẹ́mi àti wọ́sáyé mi. ومنها عبادات بدنية èyí tá a mọ̀ tọ́kọ́ mọ̀ fún wa òun náà táwa gbọ́yé òun náà bẹ́ẹ̀ ni àmóríṣi kan péré ni nínú gíní nínú àwọn oríṣiríṣi ọ̀nà tá a fi sin lọ́hùn òun ni ibadatun badaniya àwọn ìjọsìn tá a fara ṣe bíi ká kírun bíi ká gbáwẹ̀ gbogbo àwọn eléyìí oríṣi kanu nínú àwọn ọ̀nà ìbáàdà tọ́lọ̀ ní àwa fi sùn láyé ìyẹn ni pé àwọn ìjọsìn tá à ń fara wa ṣe àwọn èyí tá à ń fọkàn wa ṣe ẹ̀rẹ́ ìtókù tọ́pọ̀lọpọ̀ etí ẹ̀ mọ̀ pé bàádà ni àfi díẹ̀ nínú àwọn ènìyàn òun ni al-ibadatu al-maliya ọ̀nà téèyàn fi fowó rẹ̀ sin ọlọ́run àti nínú téèyàn lè fi sin ọlọ́run kọ́dà tó lè mú ọ wà àlìjánnà òun ni bọ́lọ̀ ń bá ní olówó ọ̀pọ̀ ó kéré má ọ̀nà béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ ọ́ ẹ dákun bò ní ti fowó mi ra àlìjánnà ọ̀nà wo ni mo lè fowó mi fi sin ọlọ́run ọba eléyìí ni àkórí ọ̀rọ̀ wa lónìí tá a fẹ́ tara wa jí ń pa rẹ̀ ẹ̀sìn ọlọ́run ò pín lórí ẹ̀sìn ọkàn ara rẹ̀ ni ẹ̀sìn ara ara rẹ̀ ni àmẹ́sìn owó ọlọ́run mọ̀ náà kéke o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sì mọ̀ ọ́ lónìí ẹ̀wá rí níbi táànù ọlọ́run ọba dé àwọn ìbádátù màlíyà yìí àwọn ọ̀nà ìjọsìn tó nídìí pé owó ẹni làá fi sin lọ́hùn ń bẹ̀ bí ládàá wọn ti pọ̀ tó díẹ̀ lọ́lọ́mọ wa béèrè ládàá wọn sì pọ̀ ó sì níyì ọlọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba lára ń tá a fi mọ eléyìí òun lọ́rọ̀ ọlọ́run gbà tọ́lọ́run ṣèròyìn pé àwọn wo làwọn onígbàgbọ́ òdodo àwọn wo olùbẹ̀rù ọlọ́run níbẹ̀rẹ̀ Suratul Baqara alif lam mim la rayba fihi hudan lil muttaqin olùwọ́ba ní kò síyèméjì ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ alukurani tí mo fi rán wa nẹ́bì yìí ọ̀nà mẹ́ni fáwọn olùbẹ̀rù ọlọ́run o àwọn olùbẹ̀rù ọlọ́run qualities mẹ́ta lọ́lọ́run ìròyìn wọn ìròyìn mẹ́ta lọ́lọ́run fi ròyìn ẹni tí ń bẹ̀rù ọlọ́run. alladhina yu'minuna bil ghaib àwọn lẹni tí wọ́n nígbàgbọ́ sí ń tójú wọn ò tó ànábì ọlọ́run jíṣẹ́ fún wọn fálìjánná ń bẹ wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ ọlọ́run jẹ́ àwọ̀ àlìjánná àrírí anabi ọlọ́run dẹ́rù nẹ́bà wọn pé bẹ́ẹ̀ yẹn bá ṣe jégbéjègbé bọ́lọ́run bá gbà mú yóò fi jóná ẹnìkan òrírí à á sì ń ṣiṣẹ́ ká mọ̀ wọ̀nà. gbogbo ẹni tí ó bá ní eléyìí kìí ṣe mùmínì òdodo ìyẹn nípa ẹni tí ò dúó tí ń tẹ̀sẹ̀ ń dúó de àfi kẹ́ ẹ fi hàn mí kẹ́ ẹ púrúfù ẹ̀ báyìí kí n tó gbà pé ń bẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ń tọ̀ ọgbà páwọn kan ó trọ́ọ̀sì àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́run rán sáyé yá èmi ò sí mẹ́ngbà tọ́lọ́run wí fún yín àmọ́ ń gbẹ́ ẹtí ló wí ni ọyà àmọ̀ sí gbogbo mùsùlùmí tí ọba nírú bẹ́ẹ̀ kò lè jẹ́ mùmínì òdodo. ìròyìn ẹlẹ́ẹ̀kẹta wa mimma razaqnahum yunfiqun ọlọ́run ní lẹ́yìn pé wọ́n nígbàgbọ́ sí ntí ọpamọ́ fún wọn tí wọn ò rí wayuqimuna salata wọn ó sì máa kírun wọn máa gbẹrun dúró kí ìròyìn wọn ẹlẹ́ẹ̀kẹta wa mimma razaqnahum yunfiqun ẹnu tó ipá wọ ọlọ́run náà la fún wọn la fi sáàsì kí fún wọn wọn máa máa ká tọwọ́ bàpò ká múnú tọ́lọ̀ ń ṣe fún wa ká fi sin ọlọ́run ọba wa mimma razaqnahum yunfiqun wa mimma olùwọ́ba ní díẹ̀ gbogbo ntọ́lọ́hún béèrè pé kéèyàn ó mú wá tá pè ní bàádà tó lówó dé yìí ntí ò ní ẹnìkan láàní àfẹni tí ṣètò ọ̀nì bá fẹ́ lò ẹ wo bí àyà wà mí mà náà hùn yóò fi kú wọ́n nà nínú ta fún wọn ni ọlọ́run ò pé kọ́ gbogbo ń tó fún ọ. Abi nínú àwọn Muhammad sallallahu alayhi wa sallam anabi wa ki, sallallahu alayhi wa sallam inú sáàdù wa dùn a èmi là anabi wa ki, í jẹ́ ń lo opportunity yìí ti ń bẹ lọ́kàn mi jẹ́ ń wí jáde ìwà anabi sallallahu alayhi wa sallam òun lòun wà bóun ti wà yìí òun ọmọ bóyá òun ò yẹ àárẹ̀ yìí òun ò sì lẹ́nìkan tí ó jogún òun bóun bá kú lónìí àfọmọ àwọn obìnrin kan yìí ọmọbìnrin kan náà lọ́lọ́mbọ̀n kí ni ọ jẹ kí ni ó kí ni ó lò owó ló kúnlẹ̀ yìí ìwà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́là mò ń wò pé ní kí n kan fi gbogbo owó yìí kí n fi ṣe bá dà fọlọ́run ọmọ yìí kí ni lọ lé ọkọ mi mo fẹ́ gbogbo owó mi sójú ọ̀nà mo fẹ́ fi gbogbo ntọ́lọ̀ ń mi mo fẹ́ fi ṣe ìbáadà kí là nàbí wí fún jọ́nà sallallahu alaihi wasallam qala nàbí sallallahu alaihi wasallam la ànábì lọ́ọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo mọ̀ sáàdù ní bọ́lá wọn gbogbo ẹ̀ ṣé kí n dá sí méjì lákọ̀ọ́kọ́ béèrè pé ṣé kí n kí n nàdá méjì nù mẹ́ta ọmọ yìí ò lè nàdá kan tó kù tán anabi tún ní ma ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kí n dá sí méjì half of my property ọ̀pọ̀ ju ń tọ́mọ yìí ní ń ayé rẹ̀ lọ kí n ná gbogbo yòókù gbogbo ààfò yòókù sójú ọ̀nà anabi tún ní ọmọ ṣe kọ́lá afatasaddaku afatasaddaku bi thuluth ó ní wà nábì bọ́lọ́wọ́n ọba tún gbà mí láyè kí n dá sí méjì ṣé mo lè dá sí mẹ́ta kọ́mọ yóò kó two third ọ̀pọ̀ ju tó nídìí lọ one third tó wá kù yìí kí n fi ṣe ìbádà fi jọ́sìn fọlọ́wọ́n ọba anabi ni tọ́ fasulusu wasulusu kẹfì ìdá mẹ́ta náà pọ̀ àmọ́ ńgbà tó wá ìnsísì yìí o lè ná dá mẹ́ta àmọ́ mẹ́jọ ojú dá mẹ́ta lọ. bọ́lọ̀ ń ti rí nu o gbogbo ẹ náwó sójú ọ̀nà tọlọ́run ẹ̀fọwọ́ yín ṣe ìbáàdà olúwo pé o gbogbo owó rẹ wá o kọ́dà kò pé ọ̀dà sí méjì òun ló fi jẹ́ pé ń bi ọ̀rọ̀ zakatọ́ jẹ́ dandan mélòó lọ́lọ́ ni o mú wá nu owó rẹ lẹ́ẹ̀kan lọ́dún ọlọ́run ní ọ̀dà gbogbo ń fún ọkọ̀ ọ̀dà sọ́nà ọgọ́rùn-ún nínú gbogbo ọgọ́rùn-ún yìí bàbá wa mú ìwọ kó Allahu Akbar ọ̀dà gbogbo na ń bọ̀ ọ̀dà sọ́nà ọgọ́rùn-ún ìwọ nìkan kó àbí rúbọ̀ uh, dá gbogbo ẹja bí ó ti yé wa dá gbogbo ń bọ̀ sọ́nà mẹ́wàá. tọ́ ọ bá dá gbogbo ń tọ́lọ̀ ń bọ́ sọ́nà mẹ́wàá ọlọ́run níwọ̀ nìkan kó mẹ́sàn-án bẹ̀ mẹ́sàn-án nù mélòó mẹ́sàn-án nù mẹ́wàá ó kù mélòó jẹ̀mọ́ ọkẹ́ yọ̀kan ẹ dákun jẹ́ yọ̀kan pọ̀ jù nínú mẹ́wàá kéèyàn fi sin lọ́hùn kọ́ ná sójú ọ̀nà tọ́lọ́hùn ọlọ́run ní mọ̀ mú gbogbo odidi ẹyọ̀kan náà wá lẹ́yìn tí wọ́n ti kó mẹ́sàn-án ẹyọ̀kan tó kó mẹ́ta ń bẹ́ẹ̀ ẹyọkan tó wá kun nù dá mẹ́rin nù dá mẹ́wàá èyí náà lọ nà ní jẹ́ zaka kọ́dàkùn jẹ́ nìkan gbọ́ ilé yìí kọ́ máa sá fún zaka yíyọ nù ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ ni òsì máa dùn níyì náà torí náà dákun jàmá mùsùlùmí àwọn ọ̀nà tá a fi sin lọ́hùn ara rẹ̀ ní ká náwó sójú ọ̀nà tọ́lọ́hùn kẹ́sì wá gbọ́ nírò dùnú gbogbo ntọ́lọ̀ ní ọ̀nà ọ̀pọ̀ díẹ̀ òun náà ló gun ọ wá ní wa mimma razaqnahum yunfiqun ẹ̀rí bó ti wá jẹ́ díẹ̀ yìí ọ wá tó ọ̀pọ̀lọpọ̀ ládàá àtẹ̀yítọ́ gbà láyé ń bí àtẹ̀yítọ́ gbà lálìkìyàmà ẹni tí ń bá ń sin lọ́hùn pẹ̀lú ńtọ́lọ́ ń bùn lówó. nínú hadithu tí abi hurairah radiyallahu anhu gbà wá an abi hurairah radiyallahu ta'ala anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam. ما من يوم يصبح فيه العباد إلا وملكان يخرجان يقول أحدهما اللهم أعطك منفقا سلفا خلفا اللهم أعط منفقا خلفا وأعط ممسكا تلفا anabi ni gbogbo ojúmọ́ tí ilẹ̀ bá mọ́ ọmọ anabi adama mọ́júmọ́ gbogbo ojúmọ́ ayé ọlọ́run rán àwọn màláìkà méjì kan sáyé kí làwọn wá ń ṣe ọ̀kan nu wọn tọ́lọ́run fi sóhun lẹ́nu pé kọ́ máa wí ni pé allahumma a'ti munfiqan khalafa gbogbo ẹni ó dìde lónìí tó náwó rẹ̀ síbi tọ́lọ́run ọba fẹ́ ọlọ́run dákun má sábà ń rọ́pò rẹ̀ fún dojúmọ́ lọ́lọ́run rán màláìkà tí ọmọ ṣàdúrà bẹ́ẹ̀ màláìkà ẹlẹ́ẹ̀kejì kí lọ́lọ́run pa àwọn láṣẹ kọ́ máa wí everyday allahumma a'ti mumsikan khalafa gbogbo ẹni ọwọ́ awọ́ mọ owó tiẹ̀ tí ọ̀fẹ́ ná sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run bá ń kópa àwọn gbowó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà gbogbo everyday lọ́lọ́run lóhun rán màláìka méjì tí ń wélé torí náà dákun jàmá mùsùlùmí nínú àwọn ọ̀nà tá a fi sin lọ́hun téèyàn lè fi ra àlìjánnà òun ní ibadatun maliyatun àwọn ọ̀nà téèyàn pé owó lèèyàn fi sin lọ́hun oríṣi kan pàtàkì ní nínú àwọn ọ̀nà ìbádà abẹ́lọ́n gbogbo ọ̀nà ìbáàdà wa pátápátá àtẹ̀yí tá à ń fọkàn sí àtẹ̀yí tá à ń fara sí àtẹ̀yí tá à ń fowó sí ọlọ́mọṣà gba gbogbo ẹ̀ fún wa aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúgbò fọlùwọ bá wa lẹ́ẹ̀kan sí atọrọ àlékún kí Ọlọ́run àti àánú rẹ̀ kọba anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọhábà rẹ̀ àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna anabi náà tí ó fi dìjọ alikiyama olùwàmásá kàwa náà fún wa. Ibadallah ẹ̀rá kò rí ọ̀rọ̀ wa níjìmá wa lónìí òní kí mùsùlùmí ọmọ pé yàtọ̀ fún pé mo fọkàn sí lọ́hùn mo fi ara mi sí lọ́hùn bọ́lọ̀ ń bá bọ̀ lówó ó kéré ọ̀pọ̀ dákun mú ń bẹ̀ òfin sí lọ́hùn náà nínú àwọn ọ̀nà ìbáàdà ni. bẹ́lẹ̀ yìí bá tiẹ̀ wúlò ní gbogbo ayé ìwúlò rẹ̀ tún lékan sí ní nàìjíríà tá a wà yìí pàtàkì jùlọ láwùjọ mùsùlùmí ìwọ náà jẹun fún ọ látàímẹ́ǹt nílùú tó ń gbé ládùúgbò tó wà ìwọ náà káàkiri kó wò ó àwọn ilé ìjọsìn wo ní wà uncompleted for years mọ́sálásí ni àbí chọ́ọ̀chì. wọ́n rówó páànù ńjọ́ kan wọ́n rówó èso ńjọ́ kejì mọ́sálásí ológun ọdún bẹ ńjọ́ wọ́n rówó sìmẹ́ǹtì méjì ńjọ́ wọ́n rówó búlọ́ọ̀kù mẹ́ búlọ́ọ̀kù fífítì kí ló dé nàìjíríà yìí. àwọn tọ̀hún náà ń jira ṣe ti wọn náà ní assignment nu ìwọ náà rìn kí ó wò ó pé ní a ah, lódodo ilé ọlọ́run wọn pélé ilé ọlọ́run wọn pélé ọlọ́run lọ́mọlé díẹ̀ àmì ìtàwọn pè ní ọlọ́run náà mélòó ni wà uncompleted for years. oríṣi kan nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwọn bára ń títí ọ̀rọ̀ àwọn fáìn bára náà ẹni tí ojú tì tí ò lè gbé kò lè gbéga pé ẹbùn nítorí tọlọ́hún òun náà lọ́gbọ́n tí wọ́n máa fi pé ẹ̀rá kan alájí mo sì fẹ́ rí yín ni mélòó nù wọn lọ́jẹ́ nù jọ la ilaha illallah mélòó lọ́jà wọn mi torí ẹja sùn ká ta parada ká ronú o. al-ibadat minha ma hiya ma hiya maliya kèé ṣe pé mo kàn wá mọ́sálásí mo ti kírun mo fọ mo nìkan lọ́lọ́ ní òfìsì wọn o ìyà ń jẹ ìsìláàmù ń jẹ mùsùlùmí ní nàìjíríà lọ́nà owó. kárin látàrí pé wọ́n bọ́ ọmọ mi ìsanwó iléèwé ni wọ́n wọ ọlọ́bù mi ń bí ẹ̀sìn mi. ok sáwọn òbí ẹ ò lágbára ni wá bá wa ní ilé ìjọsìn àwọn ní bọ́jẹ́ẹ̀tì fún lọ́tọ̀ wọ́n ń kiri kí àwọn ọmọ wo ni òróró iléèwé san àwọn wo ni wọn ò rówó ẹ̀gzáàmù san wọn ní bọ́jẹ́tì fún wọn àwa sanwó iléèwé yẹn wọn sanwó ìdánwò rẹ̀ kí wọn pè pé kọ́ wá laago kókó wọn ò lù. recently gbogbo iná lẹ́rìí lórí social media wọ́n lọ́mọ kan wà ní yunifásitì kan wọ́n sì ní bí ọba ti lè máa wá ilé ìjọsìn tàwọn àwọn suspend ẹ̀ ńléèwé àwa ń béèrè pé kí lọ́wọ́ lọ bẹ̀ ẹ̀bí wọn náà mọ̀ pé báwọn ti rí ń ti wọn nu <laughs> wọ́n ní wọ́n fún un ní scholarship ni ọlọ́run lọ́wọ́ amẹ́yẹ ọmọ mi sóhun lòun yarí pé ah, bẹ́ẹ̀ bá ṣàánú ẹ̀ ṣàánú nítorí tọ́lọ́run àmọ́ ń gbáyé málìkì yá mà wá èmi ọ̀ráyè rẹ̀ ọlọ́lọ́mọye ọmọ míì tí wọ́n na ayé sí báwọn tí wọ́n gbàlìkì yá mà kó lọ́wọ́ rẹ̀ sóhun nìkan làkọ́kọ́ ọmọ tí wọ́n gbà sí yunifásitì nìní èyí ṣe tá a gbọ́rú ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ta la rí bá wí pé sàwa mùsùlùmí nígbà wọn bá kọ́ tí wọ́n kalẹ̀ tí wọ́n sì láwọn ní skọ́láṣípù ìtàn ní kọ́ mọ́ skọ́láṣípù ó ṣe yóò ṣe é àfẹnilọ́lọ́run mú dúró bí irú ọmọ yìí ẹ̀rìn kí ẹ jáde ẹ báwọn èèyàn sọ̀rọ̀ nílùú nàìjíríà yìí iṣẹ́ thirty thousand naira twenty thousand naira ni wọ́n tán ọmọ mùsùlùmí mi kó nù ẹ̀sìn òkè sọ fún wọn pa bá wọn wáṣẹ́ kan pàdé wa ní ilé ìjọsìn níjọba yìí wọ́n sì wáṣẹ́ fún un lóòótọ́ kódà wọ́n ń pèsè ẹlòmíì sálárì àti òrìṣẹ́ fún yín but ilé ìjọsìn lówó tí ọmọ fún yín tí ó tó yín jẹun àwa ṣe náà ní wọ́n ń kó àwọn èèyàn wa kú wọn ò sí ní kó wọn. bẹ́ẹ̀ nàìjíríà tá a wà lónìí yìí ẹni ó lówó jù nínú ọmọ nàìjíríà mùsùlùmí ni èyí ṣe tó pẹ́ ni ó tòṣì jù náà mùsùlùmí ni àbí àwọn alówó jù àwọn náà látún tòṣì jù ẹ dákun jàmá mùsùlùmí òun ló jẹ́ kí n rò pé ká tara wa jí pàtàkì jù lọ ní nàìjíríà pàtàkì pàtàkì jùlọ nílẹ̀ yorùbá kọ́dà àwọn haúsá sàn nínú gbogbo ń táwọn yìí àwọn olówó haúsá ẹ lọ́ọ́ béèrè àwọn díjú náwó sójú ọ̀nà tọ́lọ́run mo láwọn ọ̀rẹ́ ti ń sọ fún mi pé ẹni báyìí ká má máa dá akọ rẹ̀ kọ́ mọ́dà dìgbà táwọn promote ẹnìkan ni mosque one hundred million lọ́kọ́ fáwọn oní thirty million lọ́kọ́ fáwa iye àwọn ọmọ báyìí ló place on scholarship irú fámìlì báyìí ló ní wọ́n máa wá gbóúnjẹ ọ̀fẹ́ mélòó làwọn arí ńlẹ̀ Yorùbá yìí àfi owó kárí mi owó ta ni ó polo wọn lórí rédíò owó tí ò ní ládá tọrọ lọ ní gbogbo owó tí máa ń nù wàlíhàzà tó bá ti wọ àwa la sí fún yín àwa la sí fún yín bọ́ bá ti wọ ọba gbogbo ládá rẹ jẹ eléyìí ò túmọ̀ fáwọn olówó nìkan là ń bá wí o I've been saying it repeatedly nínú kútúbà tó ní iná mo ní tọ́lọ̀ ń fún ọ ọ̀pọ̀ ní àbóṣekínní àbókéré. bó ti nìwọ́lá láti mú one thousand naira from a salary of twenty thirty forty thousand naira bẹ́ẹ̀ náà ni ó ní bàbá oní bílíọ̀n ńlá láti gbé ten million kalẹ̀ ìwọ náà fi kọ́ra ẹni tí ò lè yọ one thousand nù fifty thousand naira bọ́ bá ní bílíọ̀n kò ní lè ná ten million bẹ́ẹ̀ torí náà ẹ dákun ẹja máa ń tà ń ṣe o inú àwọn ọ̀nà ẹ̀sìn òun ni ká náwó sójú ọ̀nà tọ́lọ̀ ibi agbára wa ní agbègbè wa yìí nílùú wa yìí kò dáa example sí mo fún yín wọ́n lè lọ verify rẹ̀ ilé ọlọ́run wo ni wọ́n kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ tí ò ní kọ́ tán àwọn ọmọ wo ni wọ́n ń fún scholarship fi tàn lọ bí ẹ̀sìn àwọn wo ni òróró ilé ìwé san tí wọ́n ń bá wọn san wọ́n ń fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ àmọ́ o gbogbo ẹni ọlọ́run bá tọ́ bá jẹ pé ọlágbára àti rescue àwọn tá a wí yìí tó ṣe é ọlọ́run ó bí ọ o àwa lè mọ́mọ́ ẹni ó ní ẹni tí ò ní ẹni ọtí ẹ̀sẹ́ ni tí ò ní òun mo wí ni ah, kọ́dà bó ṣe five naira ni wọn náà ní ọlọ́run mọ̀ pé dèdè ń tò nínú àmọ́ ẹ̀rí àṣà ká mọ̀ mọ̀ pé ní a lè mú owó wa pa afẹ́ fi sin lọ́hùn kèé ṣe pé ọ̀rọ̀ ẹ bá ń ṣàdúrà ní wí o lọ́ra dánwò lẹ Yorùbá bí wọ́n bá náwó fáàfá àfáà tí ó pé òun ti ṣe dàlélù mẹ́jọ fún yín àbí àwa sọ Al-Kùránì ogún kalẹ̀ ńlẹ̀ yín ọ̀n bẹ kọ́ńtíráàtì náà ẹ̀ ń bẹ̀ra yín sẹ́nu ìwọ̀n níládàá ọlọ́run ò sì pé wọn náà máa fi ó kọ òun gba kọ́ńtíráàtì o àmẹ́yìn ká ń wí o ó wo sùn àwọn wo ni ìyá ń jẹ ládùúgbò yìí àwọn ọmọ wo ni ọlọ iléèwé kan àwọn ọmọ wo ni òróró iléèwé san iléèwé wo ni ò nírú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ àwọn ọmọ mùsùlùmí torí náà ẹ dákun torí tọlọ́run jàmá mùsùlùmí ẹjá mọ̀ o nínú àwọn ọ̀nà tí ó yẹ kí mùsùlùmí ọmọ pàápàá fi sin lọ́hùn òun lọ́nà tọwọ́ bá pò rí ọ̀nàwó sójú ọ̀nà tọ́lọ̀ ó sì pọ̀ avenue sẹ́yìn ẹ̀náwó fún tọ́lọ̀ ń tiẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá Nàìjíríà yìí abẹ́lẹ́ subhanahu wa ta'ala àdúrà tọ́lọ̀ ní kí àwọn màláìka méjì ọmọ ṣe ń jojúmọ́ yìí ọlọ́nkọ́ mọ́sá gbà á fún wa kí làdúrà náà gbogbo ẹni tí ń bá ná ọlọ́mọ bá wa ṣe fún gbogbo ẹni tí ọba sì ná náà ọlọ́run máa pàǹdí ń bẹ lọ́wọ́ rẹ̀ rẹ́ èmi kí mo wí anábì ló o sallallahu alaihi wasallam àṣebọ̀ ẹlòmíì ọmọ pé àwọn tiẹ̀ wá ṣe náà ọjà yẹn náà kàn ń dàrú ni ẹ àwọn bísínẹ́sì yẹn náà ara ń tó fi lè má lójútu ni kéèyàn hawọ́ sọlọ́n anábì ní ojoojúmọ́ lọ́lọ́run ọ̀ràn màláìka méjì ọ̀kan ọmọ ṣàdúrà ọ̀kan ọmọ ṣépè ọwọ́ àrò pépè ni ò níbi tí ń bà sí yóò sọ lẹ̀ síbì kan torí náà ẹ dákun jàmá mùsùlùmí ẹ já mọ́ o àtẹni tó ní tó pọ̀ àtẹni tó ní tó kéré mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pèsè nínú ọ̀nà ẹ̀sìn òun lówó níná sójú ọ̀nà àtọ̀lọ́ owó níná tó bẹ̀yẹn kọ́ńtrákì tó o retí kẹ́nìkan ó polongo rẹ tó o retí kẹ́nìkan ó máa ṣe bọ̀ yìí fún ọ pé mo fẹ́ léyìí ṣe tọ́lọ́hún kémi náà bá alálìkìyàmà mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ o ẹ̀rí bí èèyàn bá wá mọ̀ ọ́ ẹ jẹ́ ń kí àdìsí ànábì kan fún wa sallallahu alaihi wasallam torí ọjọ́ tó ti lọ ànábì dìde ńjọ kan ń sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé ayyukum máàlùhù ahabbu ilayhi min máàlì wàrìsì ànábì ní sallallahu alaihi wasallam gbogbo yín bẹ́ẹ̀ ti jókòó yìí ta lówó tiẹ̀ wù jowó àwọn tí ó jogún rẹ̀ lọ. qala sọ̀hábà radwanullahi alaihim ma min ahadin minna. illa wa maluhu ahabbu a min mali wọ́n ní sẹ́ni tó rí rẹ̀ pé kan tí ọjọ́ kó wo tiẹ̀ ní ó wù ẹlòmíì lọ ànábì ní ẹ̀ ẹ́ wa lọ mọ́ o fa inna malahu ma qaddama wa mala warasatihi ma akhara ànábì lówó mi owó owó ànábì lè orí gbogbo èyí tó dé mẹ́lé tó dé sí báńkì tó náà nì àwọn tí ó jogún rẹ lónìí ẹ wo bí àdéhùn àdéhùn wà ìwọ ló ṣe ìṣirò ti pọ̀ gbogbo owó rẹ ti pọ̀ tó tọ̀ náà nì ìwọ ló àwọn kan ní ọ̀nà ibi àwọn ti lè jìyà pé kí na sọ́nà tí ọ̀dà àmọ́ lọ́wọ́ ní ọjọgbọn ẹ̀gbọ́n rẹ̀ halali ni fóun anabi pe làákà ìwà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọlọ sírò ń jí èsè fóun ní ọ̀nà fa iná máa dáhùn máa kọ́ dàmà anabi lówó tiẹ̀ rílè òun lówó tó ti síwájú gbogbo owó ìtọ́ sẹ́kù ni wọ́n kó ní àmọ́wọ́ ló sírò ẹ̀ ọlọ́run kọ́ mọ́ta ṣe ní rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ká lè fi ọkàn wa sin lọ́hùn ká fi ara wa sin lọ́hùn kódà ká tún wá fi owó dúkìá wa ká fi sin lọ́hùn nínú àwọn àgbà sọ̀hádà anábùwà muhammad sallallahu alayhi wa sallam usman ibn affan usman bin affan ni ntọ́ kọ́kọ́ garanti àlìjánná fún usman ìrun àtàwẹ̀kọ́ owó ni ìnáwó délẹ̀ pé ta ni ó gbélé ìkalẹ̀ usman ní bisimilá gbogbo ibi tó bá gbogbo tó bá dé kọ́dà bọ́ gba gbogbo owó nígbà wọn ànábì sọ pé ma darra usman ma fa'ala ba'da al-yawm gbogbo ní usman bá fẹ́ kó ṣe lẹ́yìn tòní yìí ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú mọ́ kò sí tí ó kó nira bá Usmanu mọ́lẹ́yìn tó dánwò lónìí tílé Usmanu ṣe ń jọ náà ọ̀nàwó ni torí náà ẹ̀ dákun àwọn ò ní identify fún yín pé ibi tó ọ̀nàwó rẹ sí ni àmọ́ example ṣe pọ̀ nílẹ̀ Yorùbá Nàìjíríà yìí ìyà ń jẹ ìsìláàmù ìyà ń jẹ mùsùlùmí olówó sì ń bẹ nínú wa náà ẹni tí ò ní náà wọn bá tiẹ̀ ń náà náà kò fi sin lọ́wọ́ ọba ọlọ́nkọ́ mọ́sàásì rọrùn fún wa bàbá wa ṣe kọlọ́nkọ́ gbà lẹ́sìn fún wa. اللهم انصر من نصر الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر إخواننا المضطهدين في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في جميع بقاع الأرض اللهم انصرهم على من عاداهم نصرا عزيزا إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر أشهد أن لا إله إلا الله الحمد لله المغضوب عليهم ولا الضالين لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعظم من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله أكبر سمع الله لمن حمده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 ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله